الشيطان الرجيم بسم الله محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وقد القرآن بعد للمسلمين atọ́rọ àlùbí ìkẹ́ láti jẹ́lẹ̀ fáńdẹ́lì sallallahu alaihi wasallam ẹni tó wọn bá bá máa jẹ́ kẹ́ gbogbo wa ọlọ́run bá tàlẹ́kọ́ kí ànábì wa bá ti tàlẹ́kọ́ ọ̀la rẹ̀ àti àwọn ẹlẹ́gbẹ́ sọ̀hárà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tó fẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba ìgbéyàwó tí ọ̀sẹ̀ ni ó tó bẹ́ẹ̀ kọ́sẹ́yà gbàgbà bóòlù lágbára kan àbóòlù dípò kan àbóòlù lówó kan àbóòlù lọ́lá kan láti fi gbára wọn lẹ́nu ìyá Allah subhanahu wa ta'ala àbẹ́mbà pàdé ẹ̀ pẹ̀lú kẹtọ̀ ọmọkùn mi ẹ̀mọ́ àti mi àtẹ̀yẹ ọlọ́mọdé àgbẹ̀mọ̀ pàdé rẹ̀ o. àwọn akọ́kọ́ àti àwọn subhanahu wa ta'ala pẹ̀lú ọmọ tó máa kó mi wá mọ̀nà síkì ọlọ́dàkọ̀ sànú wa o mọ́sà fò èmi wa mọ́ kúrò níbi wa ní fọ́ọ̀tù náà. àwa pé ọ àdánwò tí wọ́n bá àdójú ó ti pàdé jẹ́ pé dáàmà ẹ̀fí náà ti wọ́n ta kú dáàmà sọ wọ́n sà sọ ọ́nbẹ́ o ájì àmú ọ̀gá orílẹ̀ má gbé ti agbájú ìbínú rẹ̀ lọ ìdájọ́ kan wá pé ilé ẹ̀ta ń gbá kọ́ lọ́rùn bá wọ́n sà bá ní gbọ́dọ̀ bá ti ń fẹ́ lọ. ní tẹ̀síù ti a ti kẹ́yìn kùbẹ́lẹ̀ rí àwọn àwọn àtẹ̀sí àlọ́pàá tó jẹ́ àlọ́ ńlá yọ̀ àdúgbò wípé àtúká pẹ̀lú àwọn ọlọ́run àti tẹ̀rẹ̀ àtúpàdé padà náà pẹ̀lú àwọn ọlọ́run àti tẹ̀rẹ̀ àìmọye òjò lọ́wọ́ wẹ́rẹ́ yẹn ló ti rọ̀ sílẹ̀ fi mú alọ́sàn tó wá sàwákù lórí ìbádà rẹ̀ àdúpẹ́ o ọdún náà tó wá sí láyọ̀ àtàlàfíà mẹ́jọ jí àti mẹ́tẹ́lì kọ̀ọ̀kan wọ́n ó ṣe ìta àti ilé wọn àgbà ní ìbádà fún wa wọn lájọ kan sọ rẹ bákan náà ìsìnáfù tẹ̀síìrì wa ìmọ̀ àtúmọ̀ bá ń so àtúbẹ̀ níjọkan so rẹ̀ kọjá àwọn ilé láti máa bá ń so ọlọ́run tún wá gbà kọjá ilé láti sọ ọlọ́run tún gbà bẹ́ẹ̀. àìmọye èèyàn ló ti bọ́sálìkì amúlọ́wọ́ àsìkò yẹn ọ̀pọ̀lọpọ̀ òfojú rí mi ṣùgbọ́n fi ti gbọ́ mi ẹlòmíì ti ẹ̀fojú rí mi ọpẹ́ wa kò lópin fún àlọ́sùn táwọn ọ̀tá ara kọjọ bá ti mọ̀ ọdún yẹn kọ́ gbà fún wa. láti sọ tó ti lọ máa tuntun ìdájọ́ sí àtàlẹ́yẹ̀ kan yìí òun náà ni àtúbọ̀rọ̀bọ̀ lórí àwọn ẹran ẹja ẹyẹ tí wọ́n fi òòrùn náà òmùn àti àwọn ìran rẹ̀ tó pé sí wọ́n fi tágẹ́tì ẹran míì tọ́jẹ́ ẹran oníwàrà tí wàá pọ̀ sí. bákan náà wọ́n fi tágẹ́ẹ̀tì àwọn sọ pé ẹ̀yìn wọn ní ẹ̀fi tágẹ́ẹ̀tì kó lè pọ̀ sí. wọ́n fi mí tágẹ́ẹ̀tì ẹran ara àwọn míì. gbogbo ọ̀sán kan ìfọ́sí àtàlàyé ẹ̀. bákan náà nǹkan ò lè kọ́ nǹkan òsè láǹfààní kọ́ burúkú ibi tẹ́sí wọn máa sọ mbẹ́ ni pé láǹfààní ẹ̀ bá ti pọ̀ ju ìnira ẹ̀ lọ ẹ̀yìn ọmọ akẹ́ èyí tí ìnira tá àyè sábà ti pọ̀ ju àǹfààní lọ ẹ̀yìn ọ̀rọ̀ ní ẹ̀ kọ́ rí dàbí. ọ̀rẹ́ ẹ̀kọ́ wọ́n fi ń wofo ọ̀rẹ́ ẹ̀kọ́ wọ́n fi ń kankan kó o kúlẹ̀ lọ pé kò ní láǹfààní ṣùgbọ́n àǹfààní mẹ́wàá àǹfààní wá dàgbà ṣèyítọ́n láǹfààní bí wọ́n fẹ́ ṣèyítọ́n wọ́n láǹfààní ara ǹfààní ẹ̀ ní pé mi àti yóò sì bí nìkan máa gbábọ̀ ní ìlú àti náírà bẹ́ẹ̀kì ṣèyítọ́n lọ́la sáfúsáfú táwà fi wá bí ó tọ́lọ́ níbi bóòlù àti ní tòlẹ̀ yìí rẹ̀ nígbà ìkẹ́yàmà àwọn àǹfààní tí ó mú jẹ́ fi ń wà wẹ̀rẹ̀ yìí tàbáwọn yẹn tàbáwọn yẹn jáde tó atola àtọ̀làyé àwọn ànira tó lè kó bá nǹkan tí wọ́n fi nǹkan sìn ẹran náà nínira tára rẹ̀ ọkàn bẹ ẹja nínira ẹyẹ nínira yálà fún kìíní o ẹdí ẹni o àtàlàyé ìnira tí ó fún ìǹtí ọba lẹ́yìn náà tó wá padà tí ọwọ́ fún ọmọ ẹ̀yẹ́ pẹ̀lú sọ̀rọ̀ jẹ́ àwa babababọ̀ àwa sọ ìdájọ́ orúkùnrin ẹran yẹn ní jíjẹ rẹ̀ láti dùn wá wípé haramu ni torí aburú ti ń bẹ lára rẹ̀ ó ju àǹfààní rẹ̀ lọ ẹ̀sìn wá sí ń ké tà fún wa lórí ìgbóná náà wá wípé wàlá tó ń kó bí àìdí ìkó ìlà tẹ́lifíkà nínú ayé mi wàlá tákùtù lò àǹfùsàkùnù inna Allaha kana bikum rahima gbogbo tó lè paparun ẹ gbọ́dọ̀ wọra yín lọ rẹ bákan náà ẹ gbọ́dọ̀ para yín bá nígbà tá a ṣàlàyé àwọn eléyìí èyí tó tún tá a máa ṣàlàyé báyìí òun ni alhayawanatu almu'addala wirasiyan. أو كسوكي الحيوانات المنتسخات kí la gbàlérò fún nǹkan tá a fẹ́ sọ yìí jamaa ọlọ́run ti sọ̀rọ̀ fún wa tí ò lè change mọ́ táyé ìdọ̀rùn ẹ̀ lọ́rẹ̀ kankan àfẹ́ ń bá jẹ́ mùsùlùmí tó náà kan wọn lóbi nítorí pé gbogbo nítorí ọmọ àdáyé mílíọ̀n mùsàjà tà ẹ̀sìn wa ti ní ètò tó. àdébìtì wà pẹ̀lú àwọn pẹ̀lú ìkànnì kò sí tí wọ́n fẹ́ gbé wo ìsẹ̀mí wa a yí ìdájọ́ ọlọ́mọbẹ̀ ṣe ń ṣe àbímọ́sí ìpọ̀lẹ́ àrẹ. ìta fẹ́ pọ̀lọ́ ní ìsìn ni pé kí ni ìdájọ́ àwọn ẹran ẹyẹ ẹja àti àwọn nǹkan irúgbìn tí a klónì ọ̀rọ̀ klónì sáyẹ́ǹsì tó so mọ́ klónì a fẹnu mú díẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́ka àwájú òun ni intafẹ́ẹ̀tì bọ̀lù yìí tàbá fẹ́ mu kí ni ẹ̀sìn wá sọ lórí ẹ̀sìn. alintinsa njẹ́ ń pè ní mẹ́sùn lọ́dọ̀ lọ́dọ̀ wa òní ká mú èkó ẹ̀yìn nǹkan ká sọ dojú ẹ̀ tàbójú nǹkan ká sọ ọdún èkó ẹ̀yìn ká gbé awọ bí ká gbé wájú ká gbé títí ìwájú àwọn bàbá ṣùgbọ́n ká tó máa sọ̀rọ̀ nípa rẹ̀ a gbọ́dọ̀ máa ń dá ìgbé ní cloning yìí. tí ayé ọ̀mọ ti ń jẹ́ bẹ́ẹ̀ tó èdè 1937 1938 sẹ́gbẹ́kẹ̀ tí wọ́n lẹ́yìn sísìn tó ti bẹ́ẹ̀ bó ṣe ń di pé a wà ní one thousand four hundred and forty years láti fi ṣe ìjírọ́ tọ́jú one thousand four hundred and thirty years láti fi papòdà anabi tún fi ń dá ìdájọ́ rẹ̀ mọ́ sallallahu alaihi wasallam àwọn tí wọ́n fẹ́ gba ayé fún ọ̀nà wọn bọ́lá tí wọ́n wà nípa ìmùsùlùmí. نعم كلا research research ó ń jẹ́ kí àwọn tí ó jókòó ti ìmọ̀ sáyẹ́ǹsì kí wọ́n máa ronú lórí àwọn nǹkan kọ̀ọ̀kan kí wọ́n máa wá ṣiṣẹ́ tọ ìrònú yẹn ṣùgbọ́n tó ti tẹ́tẹ́ ronú sọ́nà ìwájú lọ́ba islam gbogbo ẹ̀ yóò bá ọ̀nà jẹ̀ yóò gọ́gráfì láti tó tó bí ọdún mẹ́ta wá sálẹ̀ mẹ́rin márùn mẹ́fà méjì mẹ́jọ kọ́ ọmọ lọ táàtì fọ́tì yà kẹ̀kẹ́ gbogbo ní ẹ̀kọ́ lọ sílábọ̀sì lè fi pé òòrùn èyí èyí tẹ́ ẹ̀kọ́ tẹ́ fi páàkì lọ. lánàá tí èsì ìtọ́jú kan kú kàbọ̀ sísìn wọ́n ti padà gbé jáde wípé àwọn tó lọ ṣáájú àwọn àti tí wọ́n fún àmì téèkì mẹ́mẹ́ òun mú fún tọ́lọ́ ti sọ fún àwọn ìwé wọ́n ṣáàtú tẹ́jú lèwọ́ sáfọ́nù ìlara. ayọ̀ ọ̀dà fọ́ọ̀rùkọ̀ máa rìn lọ síbi tó náà ó ti lọ segin ní o tí ó ti lọ sí ibùdó rẹ̀ ibùdó ìwé bẹ̀rẹ̀ sọ̀rọ̀ léèrè ànábì ní tátàlá àrùsì lábẹ́ òjì lábẹ́ ìtì ọlọ́run ọba lòrò tó wà fún balẹ̀ ní ìlọ́wọ́ lọ́wọ́ ní ìlú wàlùkọ́mọ́ ọ̀dàrúnáwó mọ̀nà bílà òṣùpá ọlọ́run láti pè bu ibùdó fún un ibùdó nígbà tó bá fẹ́ yọ ìjọ tí wọ́n máa yọ bí ìgbà tí fọ́ọ̀nù ti wà ní ló bá ti tí wọ́n bá ti yọ tí wọ́n bá ti yọ bí oṣù òjò ṣe ń yọ oṣù òjò kò lè dúró one minute ìtumọ̀ kí ẹ̀ máa wù báyìí bí ìgbà tí nǹkan wọ́ ó tún gbóòrò padà bí ìgbà tí nǹkan pláṣì bó ṣe bẹ̀rẹ̀ ilé ayé ẹ̀ yọ́ ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ tí ó fi gbé nǹkan báyìí wá òṣùlé in tó wà báyìí yóò tóbi báyìí sí tí tí sábùgbò fi wà á kù tí ó kù ọ̀tún ọba kiri tí ó fi wá gbé tán láti jọ bẹ̀rẹ̀ wọ jọ́kẹ̀ẹ́lá jọ́kọ̀kàlá jọ́kẹ̀ẹ́dógún tó ń di kílọ̀kì jọ́kẹ̀ẹ́dógún yóò tún bẹ̀rẹ̀ dé hátà àádà kàlẹ́ òrùjúlẹ̀ lọ́kọ̀dé tí ó fi wá tó padà dàbí sọ́sọ ẹ̀yìn tó ti gbó ẹ̀rọ sọ́rọ̀ ìwé yóò tún máa wá rábọ̀ rábọ̀ rábọ̀ rábọ̀ tí ó tún lọ yóò tún lè padà tó sọ́ọ́ ti bẹ̀rẹ̀ jọ́kìlì jọ́kìlì pẹ̀lú ìmọ̀ ọlọ́run yóò tún padà kọ̀wọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láti fi máa ma adẹ́dẹ̀ sí ní ìwálé ọdún alìmọ̀ sí nǹkan pé ah fúnra bẹ̀rẹ̀ wípé balagbẹ́já mọ̀ tìrapù ní ìsìn ah òṣùpá kẹrin ní òṣùpá kẹrin rèé oṣù mélòó nù ìdá àwọn nǹkan yìí ọkọ̀ ṣe tábọ́ wá sí ní nǹkan lọ́wọ́ alukur'an lóbi jẹ́ pé gbogbo owó tó ń ṣe sáyẹ́nsì tàbí tó ní bá ti pẹ̀lú ẹ̀ tó o bá ti gbọ́ ń tọ́lọ̀ àtànẹ́bí sọ tó bá ti yàtọ̀ sí tẹ́ ní ẹ̀sìn dọ̀rúrọ̀ mọ̀ fẹ́ páàsì nìkan gbọ́dọ̀ wà ní àkídà wọ́n bá wọn fà wá fà títítítí bàbúrò bá ti gbọ́ kọ̀ọ̀dùsálò rí ẹ̀ báwo tèmi kọ̀ọ̀dùsálò rí ẹ̀ ọkọ̀ọ̀kọ̀ àwọn afá àgbáyé ìsọ̀rọ̀ sọ̀rọ̀ kùrà níre wọ́n ní láti máa bú àwọn afá àmì lánàá wípé àwọn afá haidọ̀ wà nífàásì kí lọ́kàn yìí bí ọ̀rọ̀ sáyẹ́ǹsì ẹ̀yà fún òbí òní o òbí sẹ́ẹ̀ bímọ o tó wọlé ọmọ ẹ̀rọ padà o. lónìí oní ọ̀padà wá sí náà ọ̀kan náà pòfẹ́sọ̀ tọ́jọ́ mọ̀ yàrá yìí tí mo sọ bá yín sọ léèmù japan là sábà sọ pé yàrá ni ọmọ gbogbo. wọ́n ti rìsẹ́ẹ̀tì débi pé omi ń gba ọ̀rọ̀ sára. ọ̀rọ̀ tẹ́ bá wá sọ sí omi bí sọ́ọ̀sì ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ ni tí ó wọnú omi òun ní ìgbà títe bí ìgbà tí èèyàn fi fóònù tọ́ra ní one million naira ìwọ́n ń fi chájà fóònù three thousand five hundred di chájì ẹni wípé ó lè ní wọ́n bà láàrin wákàtí márùn-ún tí ó bá sì chéńjì ẹ̀ padà tí ó mú chájà tó lè wọ ìdí fóònù three five tọ́wọ́ jẹ́ ti fóònù one million naira ó lè chájì ẹ̀ sí láàrin five minutes. ètò tí ó ṣe nínú klọ́sẹ̀tì tí ó fomi kọ́ọ̀pù kan flọ́ṣì àtomi ọmọlùkùn kan èwo ni ó lọ èwo ni ó ma rọ́ rí rí lójú kan náà àríbi sọ́kọ̀ ọmọ ọ̀gá jọba lómi bisimilá ó tún lọ́rọ̀ nífẹ̀ẹ́ nìkọ̀kan tó bá lè jẹ́ pé yọ́ ọmọ dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú gbogbo ṣáríbà kọ̀ọ̀kan ṣarbari alhamdulillah àwọn ẹ̀bá ni wọ́n wá ń wo ọ̀rọ̀ tí wọ́n máa ń bá omi sọ pé ẹnìkan sọ kankan sínú omi sọ kankan wọ́n wá di pé omi ń gbà táà gbó omi kẹlọ láàbù èyí lọ rẹ̀ ìgbà lọ́dọ̀ àwọn tẹ́ ń tí o táà wá rẹ̀ kí lẹ sọ sómi ìtẹ́ni bísí nìláì nígbà táwọn ń gbogbo nǹkan nǹkan sáré ṣe lára rẹ̀ jẹ́ yòókù lọ. àkọ̀rọ̀ yóò pé a. kí ló wara rẹ̀ o kò nù ala ayé lórí tẹ́lẹ̀ ayé ẹ̀ tó wá kún ayé gbogbo omi ayé ẹjọjí o kìrìkẹjí o rọ̀tẹjí o ẹtìsí o ẹtì kọ̀wọ́ agbára rẹ̀ eléyìí ó fàǹkà kúrò lára rẹ̀ eléyìí ó jù ọ lágbára mi kó bá sáà sùn òkúta kan bẹ́ẹ̀ o ó di kẹ́tì kẹ́kẹ́ nù rẹ̀ o tó bá ti wà mí omi omi ó di irú pàtẹ́jẹ́ bá inú agbára kó bá sáà sùn ẹni tó kọ́kọ́ dìtẹ́tì ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kan sọ fún pọ́ùn lómi kan kó tó wọn lọ gbé wá nígbà tí ó gbòdó di zẹ́mzẹ́m nígbà tí ó yẹ̀ wò gbogbo èyí táwọn ṣe ìrẹ́tì pé tí a bá fi gàbá ìsinú omi agbára rẹ̀ ọwọ́ fi seventy percent èyí tí wọ́n bá pẹ̀lú èyí tí wọ́n fi zẹ́mzẹ́m wà ó kọjá gbogbo tí wọ́n lè fi sómi láyé tí ó wà nírú agbára tí mi lára ẹ̀ kò sí nǹkan tí wọ́n lè fi kí tó lè ní olóṣùwà ni. jẹ̀mọ́ kí ni sàwa mùsùlùmí tó jẹ́ pé njọ́ tí ń bá wá dìtẹ́tì nǹkan báwọn ìní ó tún wà wa. àwọn sọ̀hábà yìí oríire àkọ́kọ́ tí ẹ ní wípé ń tọ́jọ́ mẹ́yìnyàn àbá ìrírí ọ̀rọ̀ wò wọ́n á kú ò sí ànábì tí wa rí bẹ́ẹ̀ kí ni a ti dìtẹ́tì èsì mìíràn àdìsí àbí ìrọ̀tà ló ń tẹ̀sán tọ́ba kí ara bọ́ oúnjẹ yìí àbí ní ẹkí bọ̀ ẹyọ dànù kò ní ẹfún èsì mú o ẹkí oúnjẹ kí ẹrì bọnú ọbẹ̀ sísọ́nù torí bí apá kan yẹ rẹ̀ dáhùn ni àrùn ni apá kejì rẹ̀ dàwà kò sì ní tì kankan bọnú oúnjẹ àti ìdárùn mẹ́mẹ́ tí àwọn àbúrò àbáṣọ́jọ́ náà lọ́hùn tẹ́ńtì àti kẹ́kì ní ìsìn ìrojú fílà bàbá fi sọ àwọn tánú ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ẹwọ tó tí àdébì sọ wípé tí eku bá láǹkan wa ká sì dànù eku lábá ti pàtẹ́ sí àyẹ̀dí tẹ́ǹtì ní ìsìn ojú fẹ̀mí tó bá ṣe kéde ohun tó bá ní sọ̀rọ̀ rẹ̀ من حديث عبد الرحمن بن عثمان رضي الله تعالى عنه وارضاهما في سنة ابي داود بسنان الصحيح ان طبيبا صلى الله عليه وسلم ان دفدع دكتور كلام صلى الله عليه وسلم يا رسول الله كيلو فيه سوف نفا ọpọlọ àwa apáwọ́ láwọn nǹkan kẹta àmọ́ ti fún nínú àwọn nǹkan tá a ti ń máa ń pa ọ̀pọ̀lọ́ mọ́ o fa iná ọ̀dà ìwọ̀lẹ́ ìṣẹ́bí tàwa ọ̀pọ̀lọ́ tó wo ó ń gan àrùn ló ń gan o kìí ṣe kíni o kìí ṣe ìwòsàn o. omi kan bẹ̀ tí jáde lára ẹ̀ tómi bá fọ́ sí ìyàn la àkóso bọ́m̀bì kúrú náà rìn àánú ọlọ́ọ̀ni ibi tọ́ba kàtí la ṣé ẹ mọ̀ pé awọ ara níta a tún lè fi wénú kí ẹ̀ wá jẹ lẹ́yìn ọkọ mọ́ lọ́nú ẹ̀dọ̀ kójọ́ nìkan lọ́nà òkùnkùn kí ni tí yóò bí ọ̀rọ̀ alistinsa wọ́n bẹ̀rẹ̀ cloning ní 19 kila pé 37 of 38 wọ́n dìtẹ̀ lọ́pọ̀ ẹ̀bọ́ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀yàn bá klónì àti ìsọ̀bí ti tèèyàn wọ́n ti ń klónì yẹn náà o kí làwọn stọ́dì wọ́n kọ́kọ́ lórí stọ́dì buwaidọ̀ ẹ̀yìn tọ́lọ ń fi sí ara abo kí ni dẹ́rọ̀jà àárọ̀ ti mẹ́mẹ́ gbígbóná wo ló ní tútù wo ló ní kí ni tó lè sọ́dọ̀ bú kí ni tó lè gbàmára kí ni tó lè gbàmára kí ni wọ́n kọ́ sọ́dì ààyè ibi ọlọ́run tọ́jú ẹ̀ sí wọ́n wá lọ rèé ṣe irú ìran manṣí ìgò ní nǹkan ní o bó ṣe o tẹ́wọ̀n bá mú kínú ìjáde kọ̀líyà tíjàmọ̀ ìjẹ́ ya sẹ́ẹ̀lì wọn ò tètè dìtẹ́ẹ̀tì pé sẹ́ẹ̀lì sì ni tó tó kéré jù nú ara wọn sì dìtẹ́ẹ̀tì mí nǹkan rí náà ní ìsìn ọwọ́ apẹ méjì wọ́n mú sẹ́ẹ̀lì láti bí nǹkan ọmọkùnrin nǹkan nǹkan míì tìǹà fẹ́ lò ìgbà míì wọ́n sì lè mú láti bí ara wọ ata ojú méjì ẹ̀ náà káwá gbé kínní ìkú o ní ibi tí ó lè gbé kọ́lọ̀ gbénu bòmí kagbà nǹkan bíi káwá máa wò ó láti inú gbòta gbé sí ìyàwó akẹ́pẹ̀ ńgò nìkìtì gò lásán o kọ́ máa ṣe yìí pẹ̀lú àmọ̀rọ́ṣìlù tí ó máa pass by tí ó máa pass díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi wá fọ́ọ̀mù irú rẹ̀ dáre ọwọ́ apin méjì. klónì kan bẹ tó jẹ́ wípé wọ́n fẹ́ kí nǹkan dàbí pé duplicate nǹkan wọ́n wà níjẹ̀ nǹkan mí ò sí ń bẹ̀ ju nǹkan ara tiẹ̀ náà nìfẹ́ develop lọ bí ìgbà tí èèyàn jó ti di báyìí tí ẹ wá ní sóṣe é ṣe kéèyàn jẹ́ láti kò ní jẹ́ láti gbà kí ọba jẹ́dá o nàìjíríà ọ̀sẹ̀ kọ́kọ́ ní lórí pé wọ́n kúrò ní èèyàn ẹni bí ẹni tí a mú gbogbo ọkọ̀ láyàtà ní ẹmúlára rẹ̀ bóńtọ̀n sí ti gẹ́rẹ́ ní ọmọ rẹ̀ bí sẹ́rẹ̀ ní ọmọ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà kò lè lókun bí òjìnà rẹ̀ kò lè gbọ́n bí òjìnà rẹ̀ àwọn kẹ́kẹ́ tí ọmọ wà lára tí ọmọ sí lára rẹ̀ kò lè dà bí òjìnà rẹ̀ ẹ̀sìn lórí ẹ̀. sí ọ̀rọ̀ yìí ń bọ̀ kí ló sún ayé débẹ̀ kí ló sún ayé débẹ̀ ara ìtìjàjẹ́ tí wọ́n mú wa ni pé ẹkọ́nọ́mì ayé àwọn fẹ́ máa regulate ẹ̀ tó bá ti fẹ́ máa gbèrò ó kéjì kó ṣe yẹ lọ torí pé àti tẹ́tì wípé àwọn èèyàn ọ̀jáwọ́ níbi àbí máa sí. family planning dá ní ẹsẹ̀ torí ara yìí láti ní ẹsẹ̀ tẹ́ ẹ bá máa one thousand ẹ̀yin jẹ́ máa dààmú ìjọba tẹ́ ẹ máa lọ ọjà wàhálà yìí ọmọ ń bá ẹjẹ́ one million naira àgbàsọ ẹjẹ́ one million èèyàn gìrìgìrì tẹ́ máa ṣe àti bẹ́ẹ̀ sì máa lólè ọlọ́run yóò nípa lára ayé ju ẹ̀yìn one thousand péré lọ ẹ wá kọjálẹ̀ náà ẹ tún lọ yùn àmọ́ yẹn bí wẹ́ ká máa kúlónì àgbàdo fún yín o àkúlónì ẹ̀wà fún yín ká kúlónì ẹ̀dìẹ fún yín wọ́n ti kúlónì ẹ̀dìẹ tó jẹ́ wípé bíi ní láì tààlà ẹ̀yìn ìfọ́ nígbà tó fọ́ mùtàn ẹdì ẹ jáde ń bẹ kò sí irun ẹyọ kan báyìí lára ẹ sì ń sẹ́mi. débi pé tí èèbá ṣe pé èèyàn bá ti rí irun tẹ́lì tí wọ́n bá wá jù sẹ́kù léèyàn lóru pẹ̀lú rímọ́ ní kì èèyàn ó fún lọ tó rọ́sùn ẹdí ẹ bòròbó kò sí irun kankan lára rẹ̀ ṣé ẹ sì mọ̀ pé kúrónì là ń sọ̀rọ̀ ẹ̀ lénìí àwọn èèyàn yìí ẹ má jẹ́ kí yín kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ kúrò yín àwọn mùsùlùmí kí ní jẹ́ ọ̀pọ̀lọpọ̀ kúrò mi wa wà má ń tí ń tọ́lọ́ fún wọn wà láyò ولا يتون بشيء من علمه wọ́n wá ń dá nǹkan yẹ́ ṣe fúnra wọn nǹkan asìlù ibi tí wọ́n tún lọ́lá àtúgbọ́ tuntun mi asìlù gbogbo bẹ́ẹ̀ ṣe ń dàlàkà yìí láàmú yẹn ń bẹnu Kùránì wípé tó ń ti bẹ́ẹ̀ akàtúnfi díẹ̀ fúláṣì yìí kápẹ́ ti dàmàdà níbi àwọn nǹkan tí èmi àwọn èèyàn rí sí èèmà ṣùgbọ́n wọn ọ̀kọ́ bí ara sí pípọ̀ ṣùgbọ́n tí wọ́n ń bèbè nǹkan tí mí olùbàṣe pẹ̀lú ń tàjẹ́ olùbàṣe pẹ̀lú àdìọ̀kàn wa kí wọn ò fi ní máa ti búrẹ́dì kó alómi ọbẹ̀ in tí èmi àní pọ́blẹ́mù wọ́n ti sọkọ̀ọ́ tó bá débi tí ẹ ti fẹ́ dá dúró yóò pẹ́sìn tí ó gbé ẹsẹ̀ ẹ̀fẹ̀ ẹsẹ̀ wá yóò gajọ ìkú ẹgbẹ́ rẹ lọ yóò sì gbá bẹ́ẹ̀ wọn lọ nǹkan yóò tún wọlé padà ọkọ̀ tó mọ̀ níbi tí ń lọ kápẹ́ yìí ọ̀bá rọrùn àti kó gborí ẹ̀yìn òkú kò fò orí ẹ̀ náà nìkan ó sì ókun yóò sì napá sí yóò nà fásán fánù wọn máa fẹ́ lójú ẹsẹ̀ orí tí wọ́n tẹ̀nu rẹ̀ yóò gbéra kìí sì sí ní ẹsẹ̀sẹ̀ bèrè rẹ̀ wọ́n ti ṣe rí torí gbogbo tá à ń sọ iná klónì náà ìjọba àgbáyé lápapọ̀ ti dá sí o nítorí àwọn aburú lè ti bẹ̀ ṣẹlẹ̀ àti pé ẹ̀rù ń bọ̀ náà láti lè bá àtètè gé nǹkan ìkó ní kíni o kọ́lẹ́jẹ̀ wọn ní ní thirty years ago James Bond seventeen oh oh ó lu ọkọ̀ kan wọ́n lé lé lé lé lé lé tó fi dé nu omi ó kó náà bẹ́ẹ̀ kó nu omi ọkọ̀ ó tẹ̀lé ọkọ̀ ni wọ́n lè kó mẹ́ ó tún kó mẹ́ padà kí ló tún padà ṣe ó tún fò ọkọ̀ ẹyọkọ̀ yìí náà ni ṣùgbọ́n wò sí ìta ibi ó ti ń ṣe ìta náà ní ìsìn náà ó ní tó dé ó ní tó ṣe kí ó ní tó tu àwọn mùsùlùmí ojú orin náà là ń wá tí ẹ gbé rọ́bọ́ọ̀tì bóde rọ́bọ́ọ̀tì wà póríṣiríṣi nígbà tó di pé wọ́n ń se rọ́bọ́ọ̀tì tí ń dípò ń táwọn èèyàn lè máa ṣe ní ṣẹ́bí ọmọnìyàn níláyé tó ń pariwo ni wọ́n ti ṣe rọ́bọ́ọ̀tì machine ti ń roko tí ọkọ̀ wọ́n ṣe rọ́bọ́ọ̀tì tí mú ẹni tó bá ní mọ̀kọ́ láfà ó bá ti sáré ju bó ṣe yẹ lọ oní ọmọ mọ́ tí ń bọ̀ wá di pé wọ́n rọ́bọ́ọ̀tì ń tẹ́ lọ́rajà ní tó ṣe àrí sísì ń wálé tí ń jíṣẹ́ ń bọ̀ wá di wípé wọ́n ń kọ́ rọ́bọ́ọ̀tì lọ pé tó gún bá ti ẹ̀fẹ́ tẹ́lẹ̀ àwọ̀ ọmọ mu tí níbi táti mọ́ kọ̀ǹtró rẹ ni ìwọ́n náà mọ́ bá ní jago nígbà òdì pé wọ́n bá rọ́bọ́ọ̀tì débi kó di ẹni tí ń tú ọkọ̀ tí ń dè wọ́n ṣe rọ́bọ́ọ̀tì ó ní ṣe kọ̀mpútà ó sàwọn nǹkan rọ́bọ́ọ̀tì tí ń kọ́lé ilá ní àwọn ìṣẹ́sẹ̀ à pé àà ah, amọ̀dé o wà láàmọ̀ rọ́bọ́tì tí ń kọ́ àwọn èèyàn ní bọ́ aláfẹsẹ̀gbá rọ́bọ́tì tí ń kọ́ èèyàn bí ẹ ṣe ń wẹ̀ rọ́bọ́tì tí ń kọ́ èèyàn bí ẹ ń fò tí ó sì máa bá wọn wí tí ó bá ṣe mistake jama'a sí ìgbìyànjú tiwa náà tó bá tó sún àwọn náà bara wá wájú ṣùgbọ́n tí èbè rí bẹ́ẹ̀ ọlọ́run ti tu alẹ̀ oníwà máa kánà ìmúmi lẹ́yìn tìrù káàfà gbogbo mi náà lẹ́yìn lẹ́sùn kẹ́ ẹ̀dúrú kọ̀ọ̀kan kan náà káwọn kan bá lọ fún tó níbàṣẹ pẹ̀lú tẹkinọ́lọ́jì inú wa káàkan lọ fún nǹkan ṣùgbọ́n ojú kẹta wà tiẹ̀ wà ojú kan náà àtúnrí fi ṣé bí mẹ́ẹ̀sì rèé tọ́lọ́run ti fi sọ̀dọ̀ àwọn àfa tá a lẹ́rẹ̀ rẹ̀ dùn jù lẹ́nu ẹnìkọ̀ọ̀kan wa tó tó àwọn àfa àwọn tí wọ́n tọ́ wa sọ́nà àwọn làkọ̀kọ́ àwọn tá a mú ẹnu tá ń jẹ wọn ọkọ̀ àbá alágbẹ́ni ti jíìpù ẹni tí ọkọ̀ kí ẹni bí ọkọ̀ dá sí ò lè kí ẹni Ah, ojú kòkòrò náà lọ pa wọn ebi mikra tọ̀kadà lọ́kọ̀ àfá láì tọrọ owó lọ́wọ́ rẹ̀ rí pé kó jẹ́ káwọn kókọ̀ wá rí fún tí ń rà fún ó ní church ní church obìnrin bìbóre ní gbangba church ń sọ wípé ìmísí olúwa sọ pé ẹ ń bá fẹ́ ro òkú kúrò ní ìsẹ̀mí ẹ̀ pẹ̀lú twenty thousand naira tí wọ́n kápẹ́ kí wọ́n bọ́ ta. àti ẹtúrú ẹ̀ bínú ọkùnrin àti ẹjẹ́gbọ̀n fúrú ẹ̀ àti ẹ̀ńkọ̀ọ̀ntró obìnrin tó dúró ẹ̀ láì mẹ́yọ̀nà tọ́jọ́ ayò ọmọ ọ̀tá látò twenty five thousand ó fòsì hundred thousand ẹ̀yìn pọ̀ tó ń bọ̀ ta ó tún padà sí ten thousand naira ẹ̀yìn tó bọ̀ ta ó tún padà sí fifty thousand ó wá ní ìmísí olúwa sọ pé ń kálukú ń gbọ̀n ti fàníyàn lẹ́hùn wọ́n lọ gbé pọ́s wá ẹnìkan ni wọ́n gbọ́dọ̀ sanwó rẹ̀ kó tó kú ònú ilé ìjọsìn lẹ́nìí kí aburú má padà sínú sẹ̀mí wọn. àwọn èsì ìsinmi ìtẹ́lòmí òfin ní dọ́dọ̀ àfáàmì àtàbíkọ́ sálámà sí ni pé wò fún lẹ́ran ọdún sáàsù pẹ́nà wọ̀dẹ̀ fún jẹ́mbẹ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ìlàyé lónìí tó bá lè rí ìsáàsù wọn kọ́ máa kẹ́ẹ̀ nítorí wá ti pèrè kí sọ́sọ̀ máa fún un wàláì tó bá rí ìsáàsù tí ẹ lọ jí àpòtí ìgbògbé pẹ̀lú níkà nídìí wọn tó rí hàn wàláì àwọn náà ni ó tó pilẹ̀ ní ọlọ́run torí wípé ìsáàsù fún ní nǹkan alìkí àmọ́ àti ẹ̀gá kò ní tìmọ̀ sí sẹ́ńtẹ́rì àti tìmọ̀ sí ní research táwọn èèyàn ń ṣe yìí bí wọn ò sí lọ́n wọn wá fàyè sófò náà ni ọlọ́run ti wá wàhálà fún ó ní wàyà lùkú máa là dá àlàmù ìjọ àtún tí mà ń wòye máa dà ọkọ̀ abẹ́ ẹranko kan ṣẹ́kìlù rẹ̀ cat family ló ṣùgbọ́n gíga ńlẹ̀ rẹ̀ ọgá tó bí fáàlì wà bó ṣe jọ olóńgbò lọ́jọ́ kìnìún lọ́jọ́ àwọn tẹ̀kùn irun ara rẹ̀ ọlọ́run wa wé kápẹ́ bí white ọlọ́run wé bí black mọ̀ báyìí bí wàtí nǹkan ti design sára nǹkan ẹranko yìí ìǹtí ẹ̀rọ detect rà ní pé kìí mú mi tí wọ́n bá lè kí abẹ́rẹ́ bọ omi tí wọ́n bá kàn sí lẹ́nu yóò kù dàrẹ́tì bèlè kọ́ wa mu omi tó fẹ́ tó kọ́bù kan bí ó pẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ti yẹ̀yẹ̀ náà tí wọ́n bá ní ẹlọ káwọn àfáwọn mùsùlùmí wá o tí wọ́n lọ́lọ́ sọ pé wá jẹ́ àyíná mílẹ̀ lè máa kulla shay'in hayy gbogbo tí mi pátá ayé asọ́dàlà yìí látara omi ìrè o àwọn àfáwọn wà láì bọ́lọ̀ research yìí ni wọ́n bá lọ wọ́n bá lọ tí wọ́n fi wá pà kan rẹ̀ àwọn àǹkúngbà wọ́n wò ní òfin rẹ̀ ọlọ́run dá jìházù kan bí ẹ́ńjìn kan sínú òfin rẹ̀ kò tí ì sí ìrìn ẹranko tó ní ìní wá ìsíráàtì gbogbo ń tọ́ bá ti jẹ ibẹ̀ ni ó ti fún omi omi wọn wà á lọ sáàyè gbogbo ẹ̀kọ́ mi lọ nínú ara ṣùgbọ́n dáa rẹ̀ ti láti ta kọ̀ gbọ́dọ̀ fún mi ọmọ inú kúkú rẹ̀ ní ọjọ́ tí ó tẹ̀lé sọ́wọ́ abọ́jú mi àti yíó fi yàn pàdé ọ̀rẹ́ ọlọ́run kọ́ wá jẹ́ pé káfíìrù ní ọ̀wọ̀ àjẹ́ asẹ́sẹ̀ gbàgbọ́ tẹ̀ ìdójú ìtọ́ga ni. jama'a ìwádìí ń lọ lórí kíni o lórí ìwádìí lórí ọ̀rọ̀ kapo kẹ́míkà láyé lè ní ẹn tí ó sì gbédì fún obìnrin ni ọmọ ìrọ́kì sí ní ìjẹ fásimá lónìí yóò àfi tí a bá tún parọ́ bòmí lòkú kò sí tí amẹ́ríkà ò fi wọ̀ wọ́n fà wọ́n pa wọ́n fi dẹ́rùbà kó sí tí wọ́n sọ ó níbi tẹ́mi wọ́n bá pín sí kò pé bẹ̀ ẹ̀sìn ó lẹ̀sìn wọn kọ́ wá kó fi gbọ́dọ̀ máa wúlò fún abadan kọ́dà kàpẹ́ gbogbo nǹkan tí ọlọ́run fún ọmọ yìí ọgbẹ́ wa ẹ̀sìn wẹ̀ sẹ́yìn àbòsí sọ́mú àwa mùsùlùmí tí wọ́n jí gbé ni àbí èso ogún wa jama ogún wa tí wọ́n jí gbé ni kèé sí ìtún sogún wa ibi tí france gbé gan ibi à ń bọ̀ afẹ́ afẹ́ afẹ́ afẹ́fẹ́ lójú àwọn tí tí ń sọ yìí tí ò sókùnkùn sí. So òun náà ni gbogbo ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ tó wá jẹ́ wípé orí pápá àbí ẹ̀kọ́ ti ẹ̀gbà lọ ibi sáyẹ́ǹsì òun mùṣkílà pátátó lọ́sùkù náà a mọ̀ fìtí kọ ṣùgbọ́n ọ̀rọ̀ táyì sọ yìí gbogbo ayé là ń bá sọ arúgbó lè gbọ́njọ́ mi agbára gbogbo ọ̀pọ̀ sásùn ènìyàn fi ń wájú tá ibi àpilẹ̀ ń bọ̀ à níbùlà ń bọ̀ o tí wọ́n bá klóònì ẹranko tó wá jẹ́ pé láti ẹranko méjì ti klóònì ẹ̀ kí ni ìfúnkúmù rẹ̀ ibi àwọn bọ̀ lọ ṣùgbọ́n afẹ́ mọ̀ pàtàkì nǹkan ìgbẹ̀gẹ̀ àti tó súnmọ́ débẹ̀ wọ́n klóònì ẹ̀dà jáde láti ara sẹ́ẹ̀tì ẹ̀gbẹ́ látara ni o látara akọ ẹlẹ́dẹ̀ wọ́n wá lo àpò bí ọ̀bọ ní ẹ̀tí lọ rèé wu àtọ́n pẹ̀lú buwaitọ̀ títa ní o ọ̀bọ ìntọ́kùnrin ma ní a ní alàhàyàwọ́n manawi ìntọ́bìnrin ma ń ní oní buwaitọ̀ kí ni ìdájọ́ rẹ̀ ojú kan nù ojú kejì tó bá jẹ́ wípé ẹran tá a lè jẹ oní batakọ lára rẹ̀ èyí tá a lè jẹ onínú tẹ́tí lọ wò tàbí aksu èyí tí a lè jẹ ibẹ̀dẹ́ ti bá ti takọ́ èyí tá a lè jẹ inú ẹ̀ lè ti wá wò tọ́ba bíi kí ni ó kú tó bá jẹ́ pé méjèèjì lẹ́ran tá a lè jẹ mísàmìsẹ́lẹ̀ kejì kí wọ́n bá àtọ̀ jáde ní nǹkan àtakọ wọ́n mú láti ara ẹlẹ́dẹ̀ kí wọ́n wá wò ó nínú àgbò ẹ̀ẹ̀ sorry ẹ̀ẹ̀ àgùntàn tàbí agbo náà ni lẹ̀yẹ̀lọ̀ àgbò ni ẹgbà nǹkan lára rẹ̀ tí wọ́n wá wò nínú àbò ẹlẹ́dẹ̀ ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ ẹlẹ́kẹta kò tọ́jà lọ́dẹ̀ kí wọ́n lọ mú o láti ara kí wọ́n wá wò sínú tani o inú àgùntàn tàbí látara àgbò bọ́ sí inú tani o ewúrẹ́. bákan kí ni hukumu alisinsa kloni gẹ́gẹ́ kí ni hukumu rẹ̀ bọ́tá èdè owó bẹ́ẹ̀ à ń ti kíbi tá ń lọ kó lè dòde nígbà tá a ṣùgbọ́n tẹkọ́lì tá à ń sọ yìí fẹ́yìn tá sọ yìí sógun àwa mùsùlùmí àbí èsogun wa ogun wa ni kì í sún sógun wa ọ̀nà wo lọ́gbà di ogun wa ọjọ́ ogun wa bí ẹ̀sìbárì islam tá a bá wo ìsìláàmù ogun wa ni lọ́nà wo àwọn tó lọ ń fi mẹ̀yìn hàn tó pè fún lórí tìrìtìrìtìrìtì àwọn ànábì ọlọ́run ni wọ́n ẹ̀sìn ọlọ́sìn fún wọn ìsìláàmù tipẹ́tipẹ́ kárọ irin ẹnjìníà àkọ́kọ́ ànábì Dáúdù ká iṣẹ́ gbẹ́nàgbẹ́nà Zakaria ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí láti ara ànábì Yàkúbù níbi jáde bani sọ̀rọ̀ yìí bani sọ̀rọ̀ yìí bani sọ̀rọ̀ yìí bani sọ̀rọ̀ yìí àbọ̀ tẹkinọ́lọ́jì ó ti ẹ̀sìsì láàrin àwọn wáìtì yẹn tipẹ́tipẹ́ tí ò sí òórùn rẹ̀ láàrin àwọn Lárúbáwá. kí lè rí wa nígbà tí bàbá tí wọ́n fẹ́ dàrú pé káwọn ò tún kọ́ padà níbo làwọn ó ti rí táwọn ó fi pọ̀ tí ó dàbí tìjọ́ nínú fífi ọlọ́run ọkọ̀ ojú omi àwọn róòmù kan ọlágẹ́ntì sóyòlù òkìkí kàdọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ṣì wọ́n gbé àwọn èèyàn dìde pẹ̀lú owó tí wọ́n lọ́wọ́ wọn kí wọ́n lọ rèé ra kí ni wá o kí wọ́n lọ ra èyí tó tóró kù lára rẹ̀ wá táwọn ó lò wọ́n wá padà tó gba ẹnjìníà àrómi torí pé lárúbáwá ìsẹ̀mí wọn kí wọ́n dáko ìsẹ̀mí wọn kí wọ́n bí sí pẹ̀lú àndẹ̀ran wọn wọ́n èé ṣe ọmọ kan tí ó làjù wá bá níjọ́ tẹ̀sán tọ́lọ́mùbẹ̀dẹ̀ ló àwọn tó máa kọ màákà ní maka wọn ọ̀pọ̀ ún nǹkan míì tí ọ̀pọ̀ tó yà jẹ́ nǹkan ẹ̀sẹ̀mí fún wọn wọ́n yà ti inú ilé lọ rà wọ́n lápìta ilà wọn lápẹ́ta ti jó ń sòwò tó ní gbogbo ayé ní máa wá nẹ́jẹ́ ọlọ́run ọba tó jẹ́ ọjọ́ ọlọ́run tó jẹ́ káàbà lọ́dọ̀ wọn níbo náà ti máa lọ ṣáàmù ṣáàmù sì rèé ó ní ibùforí sọ ànẹ́bí Ibrahim táwọn rẹ̀ ti ń fọ́n jáde ìní ẹ̀ máa fi ń pè ní arúgbó tẹ́sí gbọ́dù níbo ní o ṣàmù. ànábì náà tipẹ́tipẹ́ tó ń wá tòkò ìkọlẹ́ mẹ́rin wà fà pé sí ànábì ìdírísù sáájú ànábì náà ikhtilafun kabir. ṣùgbọ́n ìtẹ́mi mú nígbà ànábì náà lima jaa fi sunan man qol ona no muslim hadith abi rayro to so da ko ti sabada wa sar sabati lori ba wa nabi ko kan ìta mọ̀ sọ̀tà níbi làmọ̀ sọ̀rọ̀ náà níbi nùúrù ní wípé àníbi nùúrù wá bá ní bẹ́lọ̀ nǹkan dájọ́ torí pé ìbànújẹ́ àti ìnira òun nǹkan dúró ní ìdò àmì sunkún òkú ògbó wa ara ẹ̀mí wo ti wá pin àmọ̀ wa sọ pé Rabbana iqdi baynana iqdi baynal anam ẹnì kọ̀ọ̀kan nú àwọn èèyàn ọjà ti tiẹ̀ dáa ìwọ ń fẹnu ẹsọ pé tó wọ́n bà jí àtẹ́nì fóòrí o tí ó sì gbọ́lọ̀ gbọ́bà wọn èèyàn fẹnu ẹsọ alùsúnnà tí èé ṣe alù rádá irúgbọ́n ní ṣokòtò rẹ̀ wọ́n ń bẹ lórí ọ̀rọ̀ mùsùlùmọ̀ ìyá rẹ̀ olóhùn nígbà ó ti ha yóò ti ha pa ni ìwà ṣe tinú mi fún kápẹ́kì gbẹ̀sẹ̀ kí mọ́gbà ẹ̀bẹ̀ yìí lọ́lọ́gbọ̀n òfin forí tó jọ gbàlẹ̀ kìámà kí n jẹ́ nǹkan ha láyé káyìn lè máa lò. wá padà wá forí jì tó ní wọ̀ ìlọ́ tándọ́rọ̀ mà wa ọmọ nínú gbàlẹ̀ kìámà alùsọ̀tàn sọ pé ọlọ́run ó tún ẹ̀dá rẹ̀ yọ kẹ̀ẹ́sì ara iná ni ọlọ́wọ́ ọwụwa kẹ̀ẹ́sì ekiti ìdí ọmọ nákọ̀ọ̀kan ọ̀kan ná kàmà bẹ́yìn mẹ́ta wà ìrìn irú bí ìsíkà dùnà ekiti ìdí kan kò lè ráyè ìjókòó nùnà ekiti kejì náà bẹ́ẹ̀ ìjókòó rẹ̀ nùnà ó lọ eyín ẹnì kọ̀ọ̀kan wọn padà jọ́nà kàmítìrì jábàlì Uhud eyín kọ̀ọ̀kan ní òkè gbogbo eyín o bó o lẹ́nu wọ́n ti wá rí òkè Uhud ní ẹ̀gbẹ́ rẹ̀ báyìí mọ́ ma forty kilometres ni èèyàn rìn sí sí ẹ̀ lọ báyìí ní ìsọ gíga rẹ̀ o eyín ẹnu gbogbo ẹni tí ọba wọnú eyín ẹnu ẹnu kọ̀ọ̀kan bí ó ṣe nínú ẹ wá ẹ ẹ ìmájì bí bó o lẹ́nu wọ́n ti tó ẹnu tí ọgbà wọlé o torí kéde ليذوقوا العذاب dúró tó bá wá gbẹ̀sán ló rẹ̀ wò kí lè tó ọjẹ́ bímẹ́ èrè tó jẹ́ ìkó tàbí wẹ̀wọ̀n ó pẹ̀lú ti bàjẹ́ jẹ́máà kò sí tó kù tó ń kálukú lè ní mórí bọ́ńbẹ́ lásìkò yìí àti tí àdébí bá yẹn wà ní káàkiri wa ìyìn tó bá ti pè ládùúgbò àmọ́jẹ̀ owó tó yan àdúrà mí fún ọ kò sí tó wà á ti mọ́ ìyìn bá ti pè ládùúgbò wà lọ́yìn inna na'udhu min al wal-hazan wa na'udhu من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من ضلع الدين ونعوذ بك من غلبة الدين وقهر الرجال هذا قهر الرجال ìgbà tẹ́sán tọ́lọ̀ ń bèèrè láàrin àwọn lọ́rọ̀wọ́ yìí kò sí ọ̀làjú kẹ̀kẹ́ mọ́lọ́dọ̀ wọn torí gbogbo máa yé àwọn tí ó ní jọ náà lọ́hùn ó náà náà tọ́lọ ń sàdéhùn fún wípé wàlàkọ́dì kàtàbínà ti zàbúrì bá dìgírì àgbàlẹ̀ àwùjọ yèyí tó ìgbà tí a sọ lò ọ̀rọ̀ náà fún àti gbogbo nǹkan tá a fi lu ayé rọrùn fún àwọn bí ẹ̀ wà jọ náà lọ́dún ní sọ̀rọ̀ rárá. náà rárá náà gbòòrò òbú wà gbìnà ìmọ̀ látara náà àbí hud àbí sọ́ọ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ńláńláńláńláńláńláńlá tí wọ́n bá ń sọ òbí èsì kiri kan tàbí kiri kan sí ẹ̀ka lọ́wọ́ ayé náà wọ́n kí ìfìlà ti èjì sí kiri kan kiri kan kiri kan wájú ọ̀dà ọwọ́ tá a bá wá ní ògùn wa ni yàtọ̀ sọ́kò ògùn wa kọ́ láwùjọ ayọ̀ sọ́ọ̀lì alógùn wa láwùjọ bìtì bá ní Islam tá a bá ní ìṣògùn wa òun náà kò fi gbé kákúra sọ́wọ́ ara wa àdéhùn tọ́lọ́run ti fún wa àwọn tí wọ́n lọ sáájú wa wọ́n rí tọ̀ bákọ̀ wọ́n sì rí onílẹ̀ pé wọ́n dúró déédéé ọlọ́run wa ń balẹ̀ fún wa nípò olùkọ́ ọ̀run balẹ̀ fún wa gbogbo olùkọ́ bá ti wọ̀ lára àwọn òjò wọn máa sọ́ mbẹ́ gbogbo tí wọ́n bá ń bẹ̀ ní ọmọ ọ̀dọ́ wọn níjọ́ náà lọ́hùn tí wọ́n fi ń sayé tí wọ́n fi ń sin gẹ́gẹ́ nǹkan sáwọn wọn ní gbogbo ẹ bá ti lè máa tú padà ṣé ìjọba wa tí ń àwọn nǹkan lẹ̀ iye ọ̀pọ̀lọpọ̀ èdè ń tàjọ́ hàn pé àdébì bẹ́ẹ̀ mà nǹkan tó kéde o nǹkan tó yí padà tá a bá fẹ́ mà ẹjẹ́ àwò ìsẹ̀mí fìràún dòní àwọn ọmọ àwọn ìṣẹ̀lẹ̀ ìgbàgbọ́ yìí bí tí ní sì ń bẹ́lẹ̀ mi wọn wípé àwọn ọgbẹ̀sán lára àwọn Egyptian nítorí pé ibi tí ń sọ di ibi tí ń fi ń pawó kù wọn lélẹ̀ tọ́jú àfihàn lọ́nà àgbà táwọn èèyàn tí ó máa èèyàn gbàgbẹ́ gbogbo tí ń fi hàn bàbá bàbá bàbá wọn ṣe nínú iṣẹ́ wàhálà àti tí ń fi hàn pọ́nú ààfin tọ́wọ́ àdìgbé àwọn èèyàn wòlò nìkan ah, àbúrò àwọn èèyàn ṣe ronú kọ́wé lé àwọn àpàtàkùn láti ọ̀rọ̀ yorùbá òní gàgàgàgà àwọn ó sì gbẹ̀sẹ̀ ìyún náà mẹ́nu wọn ìgbàwájú ti wà nítorí pé ọ̀dọ̀ wọn ó ní ẹ̀sìn tọ́lọ́ yọ sí lórílẹ̀ gbà náà ọ̀dọ̀ wọn lọ́wà ààrẹ tí ẹjọ́ náà lọ́n àwọn lọ́n tàbí ẹ̀hùn mọ́síláàkì kúrú àti nkẹ́kẹ́kẹ́ tọ́ sí àfi tọ́ sí ní jí àfẹ́lẹ́rọ́ ni a àfi tọ́ sí ní jí à wípé ọmọ Palestine ni a ńkọ́ ẹ̀tọ́ wa ní jí à wípé ní ọlọ́run ni ẹni tí ó sì sí lọ́pẹ̀lẹ́ lọ́yọ̀ǹda ìta àfilẹ́tọ̀ ọ̀bẹ̀ ní o ní o lè jẹ́ kọ́ ọmọ falẹ́sí ò borí lásìkò tá a wà àfi ìjọ tí òdodo ń bá wá dé tá ń jà fún nítorí ẹ̀sìn ọlọ́run kì í ti gbìyànjú àlùwà bàbá òsèmí ìrọ̀ṣẹ́ ọlọ́run sàárà wọ́n ti lọ́wọ́ wọn nínú àwọn àmà yìí nígbà tí rí pé wọ́n ti kẹ́kẹ́ pé a ti mọ̀ pé àwa náà lọ́lọ́ nítorí rẹ̀ yàtọ̀ rẹ̀ kù torí nígbà ìráyè lóòrè dáadáa náà ni àwọn náà wọ́n bá gbogbo ẹ̀kọ́ àwọn wa ń gbáwájú wa lọ́nà tí wọ́n fi máa dàrú mọ́sùlámù lójú ẹ̀sìn ọ̀wà nígbà àwọn bọ̀ kí wọ́n kúrò ní ẹran kí ni hukumu al-istinsaakh ikhtalafa al-ilm fi hukumi al-istinsaakh àwọn afá àpé méjì lórí ẹ kí wọ́n tó wá pé méjì àábọ̀ bí hukumu àkọ́kọ́ hukumu àkọ́kọ́ ni wípé نسخه إذا صدر من حيوانين معقولين wọ́n gba nǹkan akọ bẹ́ẹ̀ sì ni kìíní yìí development yóò tí ì ẹ anábì bá èèmọ̀ sọ̀hábà yóò sọ ọ̀nà àdìsí jáde gbára sáwọn wọn Madina sallallahu alaihi wasallam jama'a mas'ala kan bẹ̀tọ́ muhimma àtìkù annabawi kí lẹ́yìn pẹ̀lẹ́bù progressive medicine arínú àwọn mímọ̀ tí wọ́n sàlàyé wípé ọ̀rọ̀ yẹn púpọ̀ káàtó ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí pé mọ́ọ̀bù ìta rọ̀sù ìyẹ̀kúnà sọ̀rí rẹ̀ kìí ṣe kó kí ànábì dáwà ní bá ṣe pẹ̀lú àwọn tó lórí ọ̀rọ̀ ìlera làwọn ìfi sọ kéé epo kó pàṣẹ ìdílé àdúgbò sọ ọmọ nǹkan tó nígbà tó ti dọ́gàdù táwọn aṣọ pé àjọgìràfíà ànàbàwíyà àkókò yóò náà tẹ́lẹ̀gbẹ̀ kan ìpínlẹ̀ abẹ́rẹ́ sí àlùbí màá ọ̀sọ̀ ọ̀hún sí àkàn nípa àhádáta nípa kí ni o ẹ̀jìnìyàn káàbọ̀ ilé àlàhádáta fún ànàbàwíyà kó lè fẹ́ kú gbogbo ẹ̀ ṣùgbọ́n a rí fún àwọn àbá àti ẹ ti lọ tí wọn kọ nǹkan tí wọn fi sọ orí bá wọn sátìgìlá wà á pè é àbìgìlá á pè kálá nàtà ájà máàlú. afáàdù tèmi àwọn ọmọ ọgbà ara ọ̀pọ̀lọpọ̀ bẹ àwọn àhàdíìkù kan tí bàbá sílẹ̀ àmọ́ ń pè ní a èyí pé àwọn èèyàn pé kí wọ́n pè nígbà ìfà ó ti ọ̀pọ̀lọ wáyé ṣùgbọ́n bàbá wọn wọn wọn pẹ̀lú ẹ̀sìn ìjọba pẹ̀lú àlìmọ́ malik àwọn àhàdíìsì náà pẹ̀lú kẹ́lí tí wọ́n sì gbèrò kọ́tọ̀ yàwó ìṣà náà lò kádàbà bláàbù lọ́rọ̀ yàwó ìṣà sọ bẹ́ẹ̀ kama ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀ṣẹ̀ sọ̀bẹ̀ ìmánà àpá. ìbára ti wọ̀nyí tá a bá ti gbọ́ sínú ṣùgbọ́n àti pọ̀pọ̀. ó sọ lóhùn mọ̀tí náà àsìkò tí àwọn èèyàn tí wọ́n máa tí wọ́n ń ti ọ̀gbìn pé kílókọ rẹ̀ yóò máa fẹ́ so oto tamuru àwọn àmì náà wọ́n lọ já òdòdó bíi tara akọ wọ́n lọ fi ti di abo bí ìgbà àwọn ògbé egun wọ́n ti tẹ̀lé péye wọ́n ń gbé egun ṣé ẹ̀sán àwọn náà lọ́ọ́ débi kòkó wọ́n ṣe ó ń ṣọ́nà wà ní àkílẹ̀ ìdárayé náà ọlọ́run ní òjèjì ní ìyòwú wọ́n sọ bẹ́ẹ̀ ni àti bá tí wọ́n sọ ẹ̀rọ tí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀sán ìyòwú ló kà ló bá dà yìí gbogbo táwọn bá wọ̀ lọ́dún náà nígbà pọ̀ wọn àbúrò yìí. tí wọ́n ti wọ́n rà fáńsì fáńsì padà pé nítorí ọ̀sán bá aláṣẹ o kankiri yóò tó àmì à wọn ò gbé ń dìde fún sí àjẹwò ọlọ́dà bí wáyé lọ́gbẹ̀ gbèdé fàántùm àlàmú bíkẹ́lẹ̀ bìṣòwò ní ìdílé àpò ìsẹ̀mí yín ibi ẹ̀gbẹ́ ìgbà tọ́lọ́ fi ń ba yín máàkì ẹ̀ tí ó sì takẹ̀sí ọlọ́run ẹ̀yin ló o ó sọ̀rọ̀ wá sọ fún un wípé ọlọ́run fi àwọn nǹkan kankan láyé yìí ọgbọ́n mẹ́rin tẹ̀sí bí nǹkan wọn ti máa rí nù bẹ́ẹ̀ bá tí ìdèjì jáde dè bẹ́ẹ̀ ẹ̀ kì máa ti wà láàyè igi ọba ti rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà mùsùlùmí lọ́wọ́ akọ́kọ́ débẹ̀ ní o òun náà lọ́ba bẹ́ẹ̀ kìrì lọ́kọ́ débẹ̀ ní o òun náà lọ́ba bẹ́ẹ̀. láti China wọ́n wá rí pé ọlọ́run pọ̀ àwọn kan bẹ̀ tọ́jẹ́ wípé ìmọ̀ ń rẹguléètì gbogbo tí mẹ́ra wa yìí wọ́n wá lọ rèé ṣe àwọn nǹkan yẹn pẹ̀lú gbogbo tí ó mú lára rẹ̀ wọ́n sọ níbi tọ́wọ́ bí atm card báyìí tó súnmọ́ wọ̀ bíi kò blue tán wọ́n yóò rí bíi blue bíi green tẹ ẹ bá ọ̀dà fún lónìí sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ ìtọ́ bá lé díẹ̀ ní eleven thousand naira kọ̀wọ́ twelve thousand lówó nàìjíríà. kí ló máa ń ṣe wọlé ìfẹ́ lónìí o nílẹ̀ o kọ́ kẹta wà lára yín tí ìjọba bá fẹ́ búlọ́ọ̀kì lù ẹ̀jẹ̀ yọ àdálà rẹ̀ nǹkan kan fẹ́ mọ iṣẹ́ yọ àdálà rẹ̀ mọ̀jáwó kó ti wà lára ni ọ̀dà nínú gbọ́dọ̀ láàkọ́ yìí àánàkùn lọ ẹ pé àánàkùn lọ ewé kan bẹ lóhun ti ní jẹjẹ àbá tó bá fẹ́ mú èso wá bí kọ́nà tó kọ́ ọdún kọ́nà àti ọ̀rọ̀ láyé lọ ṣùgbọ́n kọ́kọ́ tí màálù ń jẹ oníṣẹ́kù tó ní ṣùgbọ́n ń ṣe gbọ̀dọ̀gbọ̀dọ̀ jùlọ ó sì rọ̀ oore àyàn lọ ẹ máa wò bí bá lọ́ọ̀kan ó tún fi ẹ̀gbẹ́ kan jọ bí ewé ẹ̀kọ́ tẹ̀ bá jìnà sí tẹ́ ń wò kèé sì ṣe é pa bọ̀rọ̀ èso rẹ̀ tẹ́ bá fílẹ̀ fílẹ̀ fílẹ̀ tí ó bá gbẹ ìfláàkì ìké ìpadà ilé sórú rẹ̀ tí wọ́n bá wá rí tí wọ́n ń lò ẹ̀kàn fífa máa ń lé tẹ́ ẹ bá gbọ́ pé èèyàn farapa lẹ́kọ̀ọ́ bí wọ́n ti aṣáyé rọ́ọ̀ṣì ẹ̀ lọ sí Haúsá ẹ̀kan bú tẹ wúlò èso kò sí ẹ̀ka bẹ́ẹ̀ tó ẹ wá fi wúlò ẹgbẹ̀ síbi ẹ̀jẹ̀ wà láyé níbi tó tẹ́mìrì ìbọn ojú yóò wà láyé ẹ̀jẹ̀ ó tẹ̀lé ẹ̀jẹ̀. ànàkùnmùlọ ànàkùnmùlọ ànàkùnmùlọ àwọn àfààní ẹ ti aláǹfààní ẹ kọ́ ló jẹ́ àríyànpẹ́ o. kí lẹ́yìn tó tó tó ẹ̀jẹ̀. àwọn ọmọ ọmọ ìyàgbà kan wọ́n ń ta ogun tábà kan ogun jẹ̀díẹ̀dì wọ́n ní ẹ̀bù fún yéṣù tèèfẹ́ ètò wọ́n wà dé mọ́bẹ̀. láwọn ẹ̀bùn tó sábà ṣe kí ní ìpínlẹ̀ ọ̀rọ̀ fún ìbẹ̀rẹ̀ wọn sí ìpanu máa farabalẹ̀. farabalẹ̀. kọ́ sí kí o. ó farabalẹ̀. wàlọ́ ilẹ̀ bí ilẹ̀ ilẹ̀ wa ń bẹ́nu àwọn ewé tẹ̀ ń wò yẹn ìtọ́nà ń fi sára rẹ̀ nínú ìwòsàn tí wọ́n bá ti ẹsẹ̀ tán gbogbo nǹkan pátá ìlú ní méjèlé tiẹ̀ tí tí wọ́n fi tèbá tiẹ̀ kanlẹ̀ ọlọ́run ó mú àtẹ̀yẹ kó lára wọ́n wà ní ẹ̀mọ́ sọ̀kó lórí náà tẹ́ ìmọ̀ àbúrò. ṣùgbọ́n nígbà pé pé ètí ń pilẹ̀ ń bọ́ lórí ẹ̀ tẹ́lẹ̀ wọ̀ tùsọ̀tẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ kí ni ìyẹn sábà wà lọ́dọ̀ náà lẹ̀ kájọ̀ wà báyẹn lọ́dọ̀ àwọn abáṣúná bàbá súnà bàbá àti ọ̀rọ̀ wọn ní bákan bí àgúnmọ́ kanlẹ̀ what do you mean by that? ewo la agbo wu yi èmi ọgbọ ọdọ akọ fún mi o. ọdọ akọ fún ẹjẹ ta ewé ìwòsàn pọ́lísì tí èsì pé wọ́n ń dájọ́ sí kú èèyàn iláyà ṣáàlọ́ ó ti lé gbò rẹ̀ tẹ́yìn bá tó ètò díẹ̀ tọ́pọ̀ ọ̀rẹ́ tọ́wọ́ àti ètò mú ó ti lọ ọlọ́run bá ló kú fún yàrá yìí. ṣé bí gbogbo ara tó ń wé sóòrò. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dàkú lè bí ẹjẹ lọ́jà wá wọ́n lọ jà wá lè sè wọ́n jà dé ẹ̀mọ́rẹ́ ẹ̀mọ́ wọ́n jà ọ̀tẹ́ yìí borí ń fọ yín ní ìsìn ẹ̀ sára báyìí èsì tí rabi wájú nígbà tá a bẹ̀rẹ̀ bí ìṣẹ́jú márùn-ún yọ wọnú kí ló kọ̀ rẹ̀ lọ jẹ̀máà ẹ wo àtifíṣà iyọ̀ tá à ń jẹun ọ̀ràn ń bẹ lára ẹ̀ ọlọ́ọ̀ni kan sànù sea salt inú ẹ̀ka máa jẹ kò sì sí ọ̀pọ̀lọpọ̀ ètò píọ̀ rẹ̀ lọ́wọ́ ń bí bí nǹkan tó ń kó wá láti ta. àwọn tí ń kọ́ wa káwọn àdàríra wa rú yìí àwọn èjì ìtàkùn ìtàwà ń jẹ tí wọ́n bá gbọ́dọ̀ àwọn ẹ̀sìn méjì kí wọ́n máa jíìmù ìsàláìsì àfẹ́ ìṣekú ogúnrógó àwọn ìlànà ìdíẹ̀ ìjẹkújẹpọ̀ àwọn lọ. tí ó bá jẹ́ wípé klónì ìṣẹ̀lẹ̀ láàrin ẹranko méjì àlejẹ̀ kan àlejẹ̀ kankan ló méjèèjì àwa ẹlẹ́dẹ̀ sí àpẹẹrẹ ọjà kan ni o ọ̀bọ inú rẹ̀ ni wọ́n lò láti gbé nǹkan ìdí àti ìbùwáyé ṣé ẹ mọ̀ pé nǹkan tí àwọn méjèèjì ó bì í àlè jẹ àkọ́kọ́ lè fún ọ̀tún àfin ìpìlẹ̀ tí mẹ́ra ẹlẹ́dẹ̀ ń dàgbọ̀ jẹ ni ṣé haram ọ̀nà bọ́ náà àbí náà àti ní kọ́ìdà o kọ́ìdà wọn sọ wípé kúlù dìínà bí mínà síbà haramu gbogbo tó bá ti ní ọ̀gàn nínú ẹranko ẹmọ ìwọ̀n gbọ́dọ̀ bí ti sọ tó wá jí ẹranko aláfàníyà gbogbo ẹranko tó lọ́gẹ̀ láláfàníyà sọ́gbọ̀n but ṣé tó bá lọ́gàn tí èèfẹ́ rán ya só ti kóónù haramu àbá àdàkẹ́ lórí rẹ̀ kírídù oní ọgàn kìsì ní ọgàn rúbàáyíyà 1 2 3 4 èyí tó wùlẹ̀ yìí rẹ̀ yìí ilọ̀ gátẹ́nàkó ìmọ̀ ń yọjọ́ yòókù lọ lẹ́yìn pàrà báyìí eléyìí ọ̀gàn ni yọ́wà báyìí eléyìí náà ni yọ́wà báyìí ọ̀bọ ni jẹ́mọ́ àwọn èèyàn kan wá àwọn òǹkọ̀tà àjọ tó ń kìlù wọ́n ń jọ̀bọ o wọlé àwọn èèyàn ń o wọ́n lórí àtẹ̀sẹ̀ àti ọwọ́ ìrẹ̀kẹ́lá àwọn èèyàn jẹ́ fún gidi ní o mọ́tàrà wá dé sáà lè di rẹ̀ sọ́rọ̀ yẹra ló àlejì àbá àlejì. zàmà jùmúrù wà nínú ìlú jùmúrù wà nínú ìlú ó dúró wà wípé ọ̀gàdá ń sọ yìí èrè náà ni. ṣùgbọ́n sí ìfúrọ́ṣù mẹ́nu ọ̀rọ̀ rẹ̀ erin kò ní brush ká fa nǹkan ya ṣùgbọ́n lè wó nǹkan fàfi ìṣẹ́bọ̀wò àfijọ́ ti wà pẹ̀lú òun àtàwọn kìnìún tòótọ́ ewé ní jẹjù kìí jẹrẹ bí àti ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn jùmọ́ àlè rí ní ìrẹ́ ńlá kàmá tó ti bí ó ti ní kí ni o náà àtúndíkè àwọn sọ̀rọ̀ bìlìkàrọ́ ha ní àkànkọ́ kí ni wọ́n jẹ́ ní jíjẹ́ rí omi ó ní àwọn àlìkíyà ṣùgbọ́n jùwúrù àlìrìn wọ́n lọ sí bí pé erin haram ní jíjẹ́ rẹ̀ èèyàn wá ń kí pàpà àbọ̀rọ̀ pé nọ́sùdù àti ẹ̀sọ́ pé àrọ́ ọmọ ni nákìlì o nọ́sùdà anábì sallallahu alaihi wasallam ọlọ́mọ máa ń tẹ̀lé ó sì kó gbogbo jíjìdẹ̀ okùtì àti kọ́ńdà ti ń bẹ́ńlẹ̀ èyí tá a fi máa dámà jẹ́mà nínú ẹranko òun náà ni ọ̀gẹ̀ èyí tá a fi máa jẹ́mà nínú ẹyẹ oníkíni o makhlaf maholibu oníkíni o òun náà dúró ń pò èèkánná lọ́rùn ní adama jẹ́mà ara ń tí máa mú èsù súnmọ́ àyàn ní kọ́ kọ́ ọmọ máa ṣe súnmọ́ lè fi tọrọ máa dé ìkànnà sí. ìwé sóró rẹ̀. bàtí láwọn ọ̀nà lẹ́nu ìrún yìí. Wọ́n ti tó sẹ́yìn, wọ́n yẹ pàṣẹ Kó lórí àbá dada. àbá wọn àbá náà wò rírí. ok ẹ sáré ju báyìí ju báyìí náà wọlé. dáyọ̀ á. bẹ́ẹ̀ ẹ̀ rírí. ó a ó dàgé. sọ àtúmọ̀ ewé etí. ewé etí mo ní kí wọ́n mọ̀ ẹ̀jẹ̀ lọ sí ìdíjú bá fi lọ́sọ̀ ara. ìwé sọ̀rọ̀. another àwọn ewé tí wọ́n bá dáná sí tí ò le jò ọwọ́ àbí òsì wọ́n bẹ wọ́n da iná sí kò sì ní jò naturally kì í sóògùn kì í sọ̀fọ̀ ọlọ́run ló ṣètò bẹ́ẹ̀ nínú ayé kí èèyàn farabalẹ̀ ní o kí èèyàn farabalẹ̀ fẹ́ kọ́ o ọmọ da nǹkan rú ohun tí ọba ti dé o ọmọ bàdá àwọn èèyàn lórí tí ọmọ pè èèyàn mú sírí fún sọ́ra o. ẹjọ́ dọ́dọ̀ àwọn káwọn ẹjẹ́ àánú ọ̀dà mà. ẹ bá ní ju kẹyìn sọ́dọ̀ àwọn ọmọ àgbà. ọ̀dọ̀ ẹ ń bẹ wà ní àti àwọn ọmọ àwọn ọmọ tàbí rọ́ọ̀lù orí bá ń pè wọ́n ẹ̀rù làwọn ní báyìí wọ́n tà wọn náà jama ẹni à nǹkan akọ tí wọ́n bá gbà tí wọ́n gbé nù ọ̀bọ àkọ́kọ́ kèèṣe ń tà lè jẹ ẹ̀kejì náà ń kọ́ ìǹtọ́ bá jáde lára wọn ó fáyín o kọ̀ fáyín o ó ti kíníkà kò sí níkà ààbùrọ̀ rí bẹ́ẹ̀ sàmúlọ ẹlẹ́ẹ̀kejì tó bá lọ rẹ̀ jẹ́ pé àájẹ ọ̀kan nu méjèèjì àgbọ̀dọ̀ jẹ kan èyí tá àjẹ lakọ tọ́jágbò èyí tá ìjẹ labo tọ́jẹ́lẹ́dẹ̀ abẹ́ ń tí a máa tá a ìjẹ lakọ tọ́jẹ́lẹ́dẹ̀ èdè àjẹlábó tọ́jágúnà ásìlù tí a ti pò mọ́ fọ́ríwù rẹ̀ ìntọ́ bá tara méjèèjì jẹ́jẹ́ àpàtàyọ náà bóde bó ti rí orí náà náà lè àrídẹ́ a bá ń bá bọ̀ pẹ̀lú o kèé ṣe pé àgbẹ̀gbẹ̀ ní agunra wọn tìlìkọ̀ yíyà kúrò níyàtọ̀ sí yòó. ẹlẹ́ẹ̀kẹta àti gbogbo ìwé àtúnkù kejì òní ó jẹ́ halal náà òun làwọn àfáà wa sọ̀rọ̀ lórí wípé kúkú kúlónì a wà sọ pé alistinsaahu alibashari ahuwa bidun limashi ati lilahiya masala ni taa sì rí ẹni tó kọ̀ǹkan lórí ẹ̀ awapọ̀ àwọn àpá àpín méjì lórí àdínsìlá jẹ́mà wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà o fún nàbàtà àti kó papọ̀ díẹ̀díẹ̀ báwọn ká wó sùnsùn ká gbé nǹkan akọ tí ń bẹ lára kòkòmbà ká lọ rè gbé fún kárọ́ọ̀tì kí kárọ́ọ̀tì ò lè jáde láì ìbáàjẹ́ kìkì omi káwọ́ tuntun kágbé tí ń bẹ lára ìbẹ́pẹ kan wúrú ran mi nítorí tí táwọn kà sí nǹkan yẹn ò ní wípé nùmúwù klónì ìdàgbà rẹ̀ ọwọ́ àpáta ìlọ́fà tí àwọn èèyàn ń ṣe ní ìsìn ẹmọ́ bá jẹ́ o ìbẹ́pẹ́ kan ni gbogbo gíga rẹ̀ ẹ fi bí orí kí ní ìwúlẹ̀ lẹ̀ ọgbọ́rọ̀ gájú báyìí lọ yóò sùsù ọmọ tí wọ́n fẹ́ tó tó ẹ̀kù tẹ́wò pé ìbòrò ti rọrùn tó fi rù ẹ̀dàpọ̀ àwọn iléeṣẹ́ kírìmù ni a ń lò ẹ̀yẹ́ mẹ́bàá jẹ́ o wọ́n fi ń ṣe kírìmù àwọn àkótí kìtìkì nígbà wọ́n bá ẹgbẹ́ bí bẹ́ọ̀rí bí ìdí bí 20 kẹ́tẹ́kẹ́tẹ́ kwara ti kún sábọ̀ gẹ̀ǹgbé kẹ́tẹ́kẹ́tẹ́ kwara ẹ̀mẹ̀ bàbá barakallahu fik barakallahu fik yóò ní dọ́kùn méjì méjì lẹ́yìn yẹ́ ẹ̀kọ̀kan ní ọwájú kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀gbọ́n ní ilẹ̀ ti kún àwọn àpá àpín méjì àwọn apá àkọ́kọ́ èyí tó sì mú apín méjì ní wípé ṣé ìtìbáàrù wálùkì ni àbí ìtìbáàrù ojú wo láìwò sí ojú pé ìmọ̀tọ̀lọ́ fọ́nà bí adama òòlò ọwọ́ ń wò pé mo ní ó ti wúlò fún sẹ́mi àwọn tí wọ́n fojú bá ń wò wọ́n ní kèé ṣe haramu ní ṣùkúmù rẹ̀ èyí tó bá jẹ jáde ń bẹ̀ náà àgbọ́lò rẹ̀ ojú kejì ní pé ọjẹ́ mùdọ̀há lè kọ́lùkìlá ìfẹ́ máa ṣe bàbá ó tèmi ní òsè kankan ẹnjẹ amọnú ẹ pé ẹ má dẹwò bàbá náà bá ti gbẹmẹ. طيب awambo akuwa ọ̀rọ̀ àwọn àfà pẹ̀lú ìbójúwò cloning ọ̀pọ̀ ẹ̀ka o. àwọn apákan náà pàdé tó mú lọ́wọ́ tó bí dáké a ní ìdí ẹ̀ wọ́n la ní ìdí lórí ètò èyí tó níbàjẹ́ pẹ̀lú ìlera. káwọn tó sí mi gbọ́ wò ó dúró ní èsè kí akọ àtàbọ̀ papọ̀ nípapọ̀ ọkọ̀ yìí náà bí ìgbà tá a gbé nǹkan tó ní o alọ́rè mọ́kànlá ya awúsẹ́ẹ̀lì yálà láti ní ìjẹrin láti tó ní o àbáwọn láti di àwọ̀dà ọ̀làkùnrin àdìgbẹ́ ó dùn o láti wá pín pẹ̀lú ìwọ ìtọ̀ àbò. kúrónì eléyìí òun tó fúyẹ́ wọ́n ti kúrónì èèyàn tí nǹkan àtàbò òsì mẹ́. tọ́jọ́ wípé ẹ̀ lè fẹ́ rí yàtọ̀ lẹ́nu méjèèjì. àwọn ọ̀pọ̀ àti ẹni ká mọ̀ máa dẹ̀ wò àwọn ń bẹ̀rù jánìbù àkílẹ̀ àwọn èèyàn tó bá ń pẹ́ tó yá pẹ̀pẹ́ à ẹ̀wò gbogbo mọ́sí ẹ̀ ní káàkiri lọ́jà ní òòrè ewúrẹ́ ẹ̀tọ́ lọ́run o ẹ̀wò ewúrẹ́ àwọn èèbò ló kù lọ́rùn ṣé ń ra wálé ọmọ kékeré ọmọ wa gbọ́ pé ewúrẹ́ èèbò wà o ọlọ́run dá tiẹ̀ náà ewúrẹ́ èèbò dára ti pé kí lè wọn pátí gbà lé ẹ̀fọ́ bá gbọ́ ẹ̀fẹ́ dàrú bọ̀ọ̀lù èkó tí a ti tọ́ lẹ́yìn jù náà làwọn ará. ṣé màlúù èkó sí ni. nínú mùsùlùmí tó ti dàgbà gan orí ẹ̀rọ yóò tilẹ̀. gbogbo ẹ̀wẹ́ lọ́mí ẹ̀mí gan jẹ́ wíyẹn náà gan kí ni yẹn gbọ́dọ̀ tó tí nǹkan bá ti pẹ̀lú ọkùnrin ààyè kan á máa tú ọ̀wọ́ tó máa mí fún ẹ ẹ̀wọ̀n tó jọ tí wọ́n máa jọ òdìgí ni tó máa máa mí fún rẹ̀ nígbà tí wọ́n ti gani sọ́rọ̀ ọgbọ̀n mẹ́lẹ̀ áwú pọ́ọ̀dẹ̀ tẹ̀bà tó gbé kalẹ̀ ahewú pẹ́sí gbogbo ìjọ méjì ọ̀tọ̀ mẹ́rin jọ márùn-ún tàbí ọ̀tẹ̀ lọ sí ẹ̀bí sí ọwá dé àwọn nǹkan yìí kò sí tí ò máa gba ṣíṣe pẹ̀lú àti ọlọ́run bá mẹ́. ṣe bẹ́lá yìí náà ni a ti kẹ́ kámẹ́rà sínú sàárè pé à ń fẹ́ wo dáhùn sí mi ń sọ. Nàá. wọn ò fẹ́ ẹ̀rẹ́ tó tó wáyé lára kámẹ́rà mú nígbà òbúlò ẹ́mbàsì lè wo sàkólọ ní ntọ́fẹ́ tó nǹkan bíi láàrin kápẹ́ ní seventeen sí eighteen years ago wọ́n ní plane kan ó gé ìyẹ́ mọ̀lẹ́kà kan bọ́ọ̀lù Amẹ́ríkà bóyá ẹgbẹ́ ń bà náà ẹ̀gbọ́ wọ́n sọ rẹ̀ o ìyá ó tó irú bí sí sásá wọ́n náà gbá pé plane kan ló gé angel kan ní sẹ́wọ̀n pé jẹ́ sọ yẹ́ àjúkà sáàrùn ó rí mẹ́lẹ̀ká gbílẹ̀ méjì tìbẹ̀lẹ̀ kejì tí ó rí ìdàtọ́tìlì mọ̀ntáhà mẹ̀rẹ̀kẹ́sìbìlì wá sí báyìí bó ṣe sí báyìí gbogbo tó kú báyìí ní olé ayé ó sì di bí bàtà sọ pé ọmọ fẹ́ǹsì báyìí kanlẹ̀ gbogbo tó kú báyìí náà ó sì di nǹkan wá ń bọ́ọ̀lẹ̀ bí àlúùlù àlúùlù tó tó wọ́n ju góòdì lọ tó jẹ́ pé tí àwọn bára yọkan rẹ̀ mú tó bá dì máa ń dì gbogbo tí ń bẹ lamẹ́ríkà ní dọ́làsì tí wọ́n kọ́ tó ní ìyìn tó tà mọ́ wọ́n tó láwọn ọlọ́yàwó lọ́dọ̀ lára yẹun. naam. báyìí ẹ bá gbọ́ yẹ ìjọ ọmọ ọgbọ́n bẹ́ẹ̀ àmọ́. ó wá ní ìyẹ̀mọ̀lẹ́kà ní àwọn máa ń kọ́ dàrú lọ́wọ́ àkọ́kọ́ wọn ọ̀dọ́lọ́mọ wọn ò gbé láńkẹ̀ bó ṣe wọ́n gbé láńkẹ̀. sí ọlọ́run ní udinali mínàlí ti jábọ̀ bìlá tí wọ́n mú Abu Dawud bá wà tí wọ́n ní sahih udinali anu hajji amálàkẹ́ni ní mẹ́rin kẹtàrà ọ̀ṣì ọlọ́run yóò dá fún mi kí nǹkan tí ẹ̀ sọ fún yín bí ẹ̀dá rẹ̀ ti rí ẹ̀dá ta ìntí ń bẹ láàrin ṣáàmà níbi ìsibí jàgàtí mẹ́mẹ́ masiratu sàbíyàtì àmì tí ìlú bá mẹ́tọ́ mi fi gùn tó jẹ́ géńdé tẹ́sí lè sáré pin yóò máa wá sáré lọ bá ń fún seven years seven hundred years tí ò gbọdọ̀ lù seven hundred years yẹn bá tó láti bí ojú bí ìsibí ìfàlọ́ lẹ́yìn mẹ́yìn gbà ìní tí ń níbi ìsibí. ẹ dákun. kọ́lọ̀ wọn má da iná gan bí ọlọ́run na náà o ọwọ́ alẹ́ ń bá wa owó kan sọ́wọ́n àmìlẹ́ká mọ̀lẹ́ká mi ẹ̀yọ kan bẹ gbogbo ata nàìjíríà yìí ó kan náà bí àjàwọn kí n kún àná wọn. àwọn mọ̀lẹ́ká ìní ọwá ní ọ̀sẹ̀ rí wà jí àyà ọmọ ìdí ìdíjà annam ọlọ́run ni ẹlọ mú jáde mọ́wà níjọba ìkẹ́mà anábì ní ìlà sabruna alfa zimami seventy thousand àjánú sẹ́kẹ̀sẹ̀kẹ̀ báyìí seventy thousand àjánú olùdíjà nàmọ́ ó ní ẹyọ kọ̀ọ̀kan nù sẹ́kẹ̀sẹ̀kẹ̀ seventy thousand mọ̀lẹ́ká ìyàn bígbà tí ń wọ́ nǹkan dìgbò lúgí yọmọ jásìn bígbà tí ń fa ọlọ́ àdéhùn tó ṣe rèé onílà àdéhùn tó ṣe ìgbọ́n wá ń sọ omi jọ́ ní pé òṣìṣẹ́ àwọn láyé àti gbọ́ yìí ẹbí ká mọ̀ ṣẹ̀gbọ́n mo ní oná lọ káàbùbọ̀ wọ́n ní òkú ti fúyẹ́ èmi tàbátà iná ìní fi hàn nábì tó fi dẹ́ntọ́nà ń gbogbo ẹ̀sìn ló ti dà tó tó wá gbójúmọ́ kìyàmù lẹ́yìn lòdìdí pé ṣéèmọ̀ táwọn ọ̀bá ti ẹ̀rí tí ó yán àforíjì ànábì ànábì gbọ́ yé sí pé bí mo pinlẹ̀ kó gbogbo ara mi sìn ọ́ ní bàdà lánìyàn fún òfin dúpẹ́ kò tó lílà tó ọ̀nà mi fún mi náà rí rí kẹ́pẹ́ tó kún bàdà ìgbó fẹ́ fi máa dúpẹ́ ni ní ìṣòro pẹ̀lú. èlójú ọmọ wa bẹ́yà wa ṣàlórí pé wọ́n fẹ́ lọ́mọ akùn àbùdá ṣàkóra tí wọ́n tẹ̀ torí dì mí mú rí mú rí mú rántẹ̀ nípa ìmúrí náà báyìí. jẹ́mọ́ ẹ̀jọ́ gbogbo bí àbá sí iwájú ọ̀nà kájọ́ jẹ́ àdánwò láàrin àwa àtọ́lọ́n kìí sí àmọ́mọ́ sí wa yá olóòwò lọ sẹ́ẹ̀tì mi báyìí kìí sí àmọ́ríwọ́ ẹ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ oníwájú àṣàbí ìlú kúrò lọ́wọ́ náà sàkọ́lọ́ bí ò sọ bẹ́ẹ̀ nǹkan yóò ta fẹ́lẹ́fẹ́lẹ́ o. wọ́n ti dẹ ibi tí a ń tòótọ́ ṣùgbọ́n tá a bá lọ rè rọ́lù ebi yẹn tá a fi sẹ́lọ̀ ìyẹn tí ń bẹ wájú jùlọ o. wọ́n dẹ ìyẹn tí a ń tòótọ́ ṣùgbọ́n tá a bá lọ wo bí eléyìí fẹ́ olùpínyà ìyá ní ìgbà tó délé lọ pé wẹ́ àkúsá ah, ọ̀lẹ́ ọlọ́run ọ̀dà sáńdì ni o ní nàìjíríà ti gbà ní o ah, ah, ọmọ ìyá gbọ́dọ̀ ọjọ́ tí mò ń yáwó yẹn mi ò lè fóun oná olùsì ní kí ó sì ò lè bomi àwọn ẹ̀kọ́ bàjẹ́ fún mi ọ̀sìn táwọn ọ̀rẹ́ mi nínú ọ̀sẹ̀ gbà bẹ́ẹ̀ ṣé asábìlá ìgbé ọ̀bùn kẹlẹ́ náà ọ̀yọ̀ ṣàzẹ́rù kún un lọ́rùn náà sá ọlọ́run ìṣẹ̀ǹjẹ́ máa lóògùn ẹ̀dín bá dàrú tán ṣáàlà máa kọ́ mẹ́gájú mẹ́ta bàbá dàrú tán ọkọ̀ mẹ́gájú mẹ́ta. àti pé mo láwọn akẹ́rì kan gan tí ń gbé kọ́lọ̀ lọ́rùn tá a ní sọ fún ọkùnrin ti gbà àmúbẹ́rún náà gbòso rẹ̀ kó lù àbúyọ̀nù rẹ̀ wò ntí ọjà ni àwọn àti ọ̀dà náà ní ta fẹ́ tì bọ́nú yìí èlòdì apẹ́pẹ́pẹ́ kálí sàlàyé àyàtì dáadáa inshallah àwọn ọ̀nà ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú nípa hukumu alistinsakh aw ahkamu alhayawanati almu'addala wirasiyan hada صلى الله وسلم على رسول الله والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته